هذه هذه الثلاثة الذين استحينا اثنان منهم ثم مات ثالث عن فروي وروي الآن في المنام سابقا لهما فقال النبي صلى الله عليه وسلم أليس قد مكث هذا بعده سنة فأدرك رمضان فصرف وصلى كذا وكذا سجدة في سنة فلما بينهما أبعد أبعد مما بين السماء والأرض كما قال صلى الله عليه وسلم أخرجه البيهقي وصححه الألباني عليه رحمة الله عباد الله اعلموا ومغلوب رمضان أن بلوغ رمضان نعمة من الله سبحانه وتعالى وكذلك بلاهم لأنه سبحانه وتعالى يقول هو الذي خلق الموت والحياة الله سبحانه وتعالى هو الذي أمات من من وأحيا من أحيا ولكن ماذا يريد ربنا سبحانه وتعالى يريد ذلك في ابتلاء أيكم أعمل صالحا من الذي يقب على عمل صالح لأن الانكباب على عمل صالح شكرا لله سبحانه وتعالى عباد الله ولله دار القائل أتى رمضان مزرعة الإيمان لتدهير القلوب من الفساد فأد حقوقه قولا وفعلا وزادك فتخبر لما بعاد فمن زرع الحبوب وما سقاها تعود نادما يوم الحصاد عباد الله يستعيد دون الله واعلموا أنني وأنتم لا ندري أن نفعل بعده رمضان ياكم والعمل الصالح قولا وفعلا أسأل الله سبحانه وتعالى أن يجعلني وإياكم من متقاي شهر رمضان أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب إنه هو الغفار الحمد لله حمدا يليق بكماله وجلاله ثم صلاة وسلام على حبيبي وحبيبكم نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلك ونهج منهجا إلى يوم البعث أحباء في الله دعني أذكركم بقول شاعر يا ذا الذي ما كفى ذنب في رجب حتى عصى ربه في الشهر شعبان لقد أضلك شهر الصوم بعدهما فلا تسيره أيضا شهر إسيان واتل القرآن وسبح فيه مجتهدا فإنه شهر تسبيح وقرآن واعمل على جسد ترجو النجاة له فسوف تدرم أجساد بالنيران اللهم إنا نعوذ بك من النار ọpẹ́ ní kọlọ ọba tí ó dá wa síbi àsìkò yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tọmọ ọba ṣe àbọnì òní jẹmọ ìrun wa kọ́ ló dá àbíjọ jẹ ìwà wa kọ́ ló dá àbíjọ jẹ òun sọ̀rọ̀ lámọ sọ tó dá àbíjọ jẹ náà àwọn ẹni bọ́tàlù kìyàmà nínú àwọn tó jẹ́ pé tá a bá wò wọn tá a wo ara wa á sọ fún àwọn ènìyàn. mo jẹ́ àlọ́ ọmọdé wa ṣùgbọ́n kí ló fà bẹ́ẹ̀ àwọn ọlọ́run tó fà wá lẹ̀. nítorí pé ilẹ̀ òun fà á ló yìí náà nìyí èyí tó bá wù ló máa ń ṣe. sísẹ́kù láyé wa kò sọ pé a dá àtàwọn tó ti bọ́tàlù kìyàmà ìbáraga mọ́ ọlọ́run ọba gbàdúrà wa nípa àánú wa títí tá a parí rọmọdọ́nù létí àmì ọlọ́run gbà á lọ́wọ́ wa o àwa fi pé pé ọlọ́run mọ́ṣẹ́ lọ́kàn tó kùtà sí láyé rẹ̀ ọlọ́run gbà bí àsìkò yìí àdúrà wọn lè ṣe gbà lọ́wọ́ ọlọ́run bó ṣe wù wá wọ́n sá ìgbà mẹ́fọ́ láàrin tó kù tí rọmọdọ́nù fi dé ó dé ní ọjọ́ méjìlélógún báyìí lásìkò ọ̀rọ̀mọdún náà ẹni tí ó ṣe ọmọ rẹ nínú ẹrú tí ó ṣe ìmọ̀ràn ọ̀pọ̀ kan pàtó má jẹ́ kílẹ̀ wà ilé ẹrú tí ó ń dáadáa sí ilẹ̀ ìmọ̀ràn ọ̀pọ̀ kan má jẹ́ ká láti tù má jẹ́ yọ ní ẹ̀rọ ìwà má lọ́ka tó kù tá láyé bá a ti ṣe lọ sí ládùúgbò àná yìí ọ̀kan náà lè wọ́n tó fún ìgbésẹ̀ ọlọ́run àdúpẹ́ ọlọ́run bá lè ṣe àlékún ìkẹ́ àti ìjẹ̀fún aṣọ́jú ẹ̀dá ní gbogbo ìlú àwọn ará ilé àtàwọn sàhábà ọlọ́run fún àbánikẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà tó wá pé tẹ̀lé tẹ̀lé kọ̀ọ̀kan tó kàn lábá tó ń ṣe ọlọ́run ọlọ́run yẹn wá kó oṣù kẹta àtọ̀rọ̀ bá mi ẹ̀yin oríṣi ọlọ́run bá fẹ́ rí kí ọmọdáàdùn bá yẹn láyé oore ọ̀pọ̀ ni ò mọ́ olùbíjá sí pé gbọ́ lókè rẹ̀ ṣe lè yíra irun funfun rèé lágbẹ̀dùn rẹ̀ yìí wọ́n tún wo orí rẹ̀ náà wọ́n tún rí kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ ṣé wọ̀ ló tọ́ sí irun tó dúdú lánàá ó padà á di pọ̀pọ̀ lónìí ṣé kò gba kéèyàn ó kò gbá èrò mo yóò wí báyìí dúdú mi kí ló sọ di gbogbo jàmá ọjọ́ rèébi àná òórùn rèébi àtiwọ̀ èèyàn ló ti àwọn àtúnṣe àtàlà kò yẹ kó jẹ́ àṣírí nílé sọ ọmọdé ọgbà wa dé àwọn àmọ wásaapì táìtáì ó kásìkò ó lè bá a lọ kí sinú tó ẹlòmíì ò bá lọ jókòó di ayò ẹlòmíì yóò mọ sùn nílé àjọ agbóṣẹgbẹ tó bá ti wá jí báyìí yóò wá gbé tó bá jí báyìí yóò tún wá gbé tẹsán lọ sí kòtò náà lásìkò táwọn èèyàn sá lápá ti fi oríire ìwọ ẹsẹ àsìkò táwọn àwọn èèyàn ta kíláàsì àtẹ̀tẹ̀ fún wọn ṣe rí ọ̀nà ọ̀rọ̀ wọ́n ń tayò ayò tí ẹ̀kọ́ mọ̀ mọ́ èdè fóònù kálukú ló kálukú gbé lọ ẹni tí ò bá ní géèmù lórí rẹ̀ yóò mọ̀ wo àwọn èyí tó máa ti tẹ́ mọ́ pààyàn lẹ́yìn kéékèèké yóò mọ̀ wò. ẹ̀yọ́ sábà ojú ọ̀dọ́ ló wà lọ. orí ńlá ni kéèyàn kọ́lọ́hún sáà gbé yẹn tó ọ̀dọ́ ló báyìí láàrin kéèyàn rí dáadáa síbẹ̀ tẹ̀bá fẹ́ wọ tẹ̀bá fẹ́ mọ̀ ẹ̀jẹ̀ nǹkan alẹ́sẹ̀ àti sàlẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ nígbà tí àwọn ọkùnrin mẹ́ta wọ́n jọ dúró ni pé àwọn ó jagun lẹ́yìn ànábì táwọn tàn sójú omi ọlọ́run á gba àdúrà yẹn lórí àwọn méjì ẹnìkan tiẹ̀ ẹni àkọ́kọ́ kú ẹni ẹ̀kejì kú sójú omi ẹni ẹ̀kẹta nígbà tó ń rò kù ó ní bẹ́ẹ̀ di rẹ̀ ló gbé ṣùgbọ́n ló kú là. ọ̀kan ọsọ àwọn sọ̀rọ̀ wa lálàá ẹni tó kú kẹ́yìn ló kọ́kọ́ wà nìkan kò tó wá kú sójú ogbó orí bẹ́ẹ̀ ló kú sí ó wá ṣe wọ́n ní mọ̀nà wá bí àlejò ní yàrá sọ̀rọ̀ lè ojú ogun ṣàhádà ni nínú ọdún kàtó lè rọmọdọ́ọ̀nù bá mẹ́ẹ̀ tó gbà rọmọdọ́ọ̀nù wà mẹ́ẹ̀ tó gbà àlẹ́bí ni ó kírun ọdún kan gbàpò lẹ́yìn tí wọ́n tó lórí rẹ̀ sì tuntun wọn lọ. ó fi hàn pé àǹfààní tó náà ń ṣe fáwọn tá a ṣẹ́kù lórí àwọn tó lè kọ́kà kì á mọ̀ òun ni pé àwa láǹfààní fífẹ́ olóore tí wàá pọ̀ ju tiwọn lọ. tá a bá lo àsìkò dáadáa ìyẹn ló wá bọ́ àjùkún àtàwọn àwọn àfẹ́ ta ní òfìsẹ́ ìfẹsẹ̀ rẹ̀. ìyọrúṣẹ́ ọmọ subhanahu wa ta'ala oríṣiríṣi ọ̀rọ̀ àwọn afá àkọkalẹ̀ tí wọ́n ká sílé mọ́ pàtàkì rọmọdọ́ọ̀nù àwa ò mọ̀ pàtàkì rọmọdọ́ọ̀nù bí àwọn tó ti lọ bí wọ́n bá ti pa rọmọdọ́ọ̀nù tó bá ti pé mẹ́wàá ìbànújẹ́ ti wọnú ẹ̀mí wọn oṣù tá a fi ń dáadáa ṣe oṣù yìí sì ń lọ ọmọ wa lọ́wọ́ oṣù yìí tá a rí dáadáa ṣe yìí oṣù yìí sì ń lọ ọmọ wa lọ́wọ́ ebi àti nǹkan tó bá ti kúlà òkùnrin bá ti rọ ọgbọrọ bàbá sílẹ̀ tó kúlà òkùnrin ká kó àtúnlọ àwa máa ń tì kó tètè lọ nínú tí ò da ìkíni tí ò da ìkíni tí ò bójú mu oníkàmọ́ kíra kó akó àtúnlọ àwẹ̀ àwọn ẹni àná wọ́n rí àsìkò àwẹ̀ lásìkò tíṣẹ́ olóore rọrùn téèyàn máa rí yòdò rọrùn lórí rẹ fẹ́ kà nínú àdìsá lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀ làdẹ́bí ti sọ pé kò sí alalẹ́ kan àtúbẹ́ pé gbogbo aláàlẹ́jọ́ tá a bá ti ń sinmi báyìí ọlọ́run sì máa kaya àwọn nǹkan àwọn èèyàn tó pọ̀ ẹ̀yọ ọkùnrin kò yẹ kí ó wọ̀nà fún gbogbo olùdí ọgbọ̀njọ́ yẹn bọ́lá òun ti máa ṣe lálàá lẹ́nu lágbájá ẹ̀yọ ọkọ rẹ̀ kò kò wọ̀nà mọ́ tàmọ̀dò ẹ̀yọ ọkọ rẹ̀ kò kò wọ̀nà mọ́ láyé èmi àti yóò sì mọ̀ bóyá wọ́n yọ ọkọ wa àbí wọn ò yọ ọ́ síbi àtúnú yẹ ká máa ronú pé kó tètè parí kó tètè lọ ká tètè tì í lọ. ó dájú ìṣe òbí wa àwọn ẹni tàná tó bá ti kóṣù mẹ́fà tí ọmọdé ọ̀nà òkè ọlọ́run dákun má jẹ́ kí nǹkan kó ṣẹlẹ̀ wọn tí ọmọdé ọ̀nà ti dé wọ́n bẹ̀rẹ̀ àdúrà inú kóṣù mẹ́fà yóò kóṣù kankan lè máa ṣe ààwẹ̀ bò nílò lágbàkẹ́lẹ́ òkò ọlọ́kọ̀ ẹ̀sẹ̀ àti ẹ̀gá àdúgbò làgbà kan lọ́tí mi ti fi adé ẹ̀rí oṣù ló ti ń bì. ọ̀kan náà àtà Ramadan mọ́sẹ̀rọ̀ àìsàlẹ̀ ìgbà Ramadan tó dé àsìkò déèyàn dá déèyàn di orúgbìn tiẹ̀ àsìkò tó ti nǹkan bọ̀lẹ̀ yẹn sọ̀rọ̀ pé ọ̀tọ̀ ọ̀tọ̀ lásìkò tí àgbẹ̀ ó gbin irúgbìn ọ̀tọ̀ lásìkò tí ó wà kórè oríire ìdùnnú ọjọ́ gbèdé alkiyama ìkíni wípé sàlámù ní aleikum níbùtún fàdékulówà khalid ọjọ́ pé àsìkò tí ìjọba ti lẹ̀ àsìkò rọmọdọ́n ata rọmọdọ́n mọ́sọ̀rọ̀ àtẹlẹ ìgbà rọmọdọ́n ló dé tán àsìkò tó ń kálukọ̀ yẹ kó mọ́kọ́ yẹ má dáa kó sẹ́lẹ̀ kó kọ́bẹ̀ kó di nǹkan síbẹ̀ àsìkò téèyàn jẹ nǹkan àsìkò Ramadan bí tètè hírò ló kù lóhùn nínú ìpàfà àsìkò téèyàn máa ń kó ẹ̀mí ara ẹni mọ́ kúrò níbi gbogbo ìbàjẹ́ pátápátá àsìkò téèyàn máa ń bí ọlọ́run bí ọlọ́run gbogbo tí máa jẹ́ kéèyàn ó kí ọ̀ràn wọ́n máa ro nǹkan nínú ẹ̀ bá mi yọ kó báyìí àsìkò téèyàn ó bẹ ọlọ́run gbogbo ohun tó kù tí kì láyé ọlọ́run mò ń fi àkókò rọ̀mọ́ bẹ́ẹ̀ mò ń fi ń bẹ̀ ọ́ má jẹ́ kí n kó máa ro kẹta ìwọ bí èyí ti láǹfààní àti ìṣòro àdúrà àsìkò rọ̀gọ̀dọ́n àsìkò tẹ́ sàfọ̀mọ́ ẹ̀ mú àsìkò tọ́lọ́ ń gbé kalẹ̀ tí wọ́n lọ sùn àpá tí bíbí sinmi ẹ̀dá yìí ẹ̀ tí olùjẹ́ mẹ́kọ́ àgbàrá nínú máa bí dáadá fún tata kó ẹ̀yin náà ó lè sàánú àwọn ènìyàn àsìkò rọ̀gọ̀dọ́n ó tọ́ bá kò ó mówó jáde ó ráwọn tí wọ́n rí jẹ ó ráwọn tí wọ́n rí mú ó wá ṣàánú àwọn èèyàn àwòkọ́sí tó dáa pé lára ànábì lówó sallallahu alaihi wasallam tó já sí pé ó tẹ́lá ànábì Muhammad sallam bí ṣe máa ń tọrẹ tó tí Ramadan bá tó dé ara ọ̀sán tó lọ rí ànábì Muhammad sallam lórí ẹ̀ láti bẹ̀rọ̀ àwọn tó pé ara láti ṣe ọlọ́mọta fún ọlọ́run àwọn tó kéke owó làwọn fi ṣe tiwọn àtàrà ọlọ́mọta fún ọlọ́wọ́ náà àtẹnukọ̀ọ̀kan náà àfọwọ́dún fáàbí hùkú kọkù kọ́wùlẹ̀ wà fáìlà nítorí bá sọ fún ọ pé èèyàn wí dé èèyàn wí sórí ìrẹ́nu ọ̀mọ̀dán mójútó nítorí bá lé èèyàn ṣe sórí ìrẹ́nu ọ̀mọ̀dán mójútó torí pé àfọwọ́dún wọ́n záàdù ká pàtẹ́kùdù omi ní ààrẹ tó gbogbo tó bá wá ń ṣe o mọ̀ pé ọjọ́ àlùkìyẹ́ yà mọ̀ lọ́dọ̀ kúkú yẹn sọ̀rọ̀ dára àlẹ́ máa ṣèṣe pé bó oníṣẹ́ tó bára sínú ọ̀dọ́ bó oníṣẹ́ ní bàjẹ́ ẹlòmíì yóò sì pa mọ́sálásí àdúgbò wọn tì yóò lọ sí lọ́rọ̀ tó jù àgbà mọ́sálásí àdúgbò wa ìrún sáúdí yẹn máa tún lọ òun ò kí ìrún sáúdí o à ìrún sáúdí ìrún sáúdí lè kẹ̀kẹ́ ìrún sáúdí ìrún sáfù ìrún sáúdí ọwọ́ àlọ́ kí níbi tó wọ́n ti máa fi pátí àgbọ̀n bìdúró ní tàdá kò sí láì lè sẹ́mi wọ́n sì ké fásíà láì lè sẹ́mi nígbà náà lè ṣe kánú wọ́n wá fi ááyà lé àmì Allahu Akbar tó wá káàkiri. Alif Lam Mim tí wọ́n ń wá káàkiri. Pẹ̀lú lásìkò yìí, àwọn tó dá nǹkan mọ̀ wọ́n lè Saudi gan làwọn nígbà ọlọ́run sanwó fáwọn àwọn ò lọ gbàwé àwọn ní Saudi àwọn ò lọ gbàwé àwọn ní Mẹ́kà wọ́n wà lọ́wọ́ kí òun Saudi ìrún tí wọ́n sá fún lé àwọn sì tó dẹ́gbọ́n bàálù wọ́n gbò lọ oṣù òfin ládàá bákan ní oṣù ló yàtọ̀ àdéhùn Muhammad tuntun wọ́n ní mọ́kànlá làwọn bí máa kí bàbá la fẹ́ kí mọ́kànlá àtàlẹ́bí mélòó ló wà lára gbé yìí mọ́kànlá tànábì ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣá àwọn sàbí tó kí pẹ̀lú ànábì sọ̀rọ̀ àtàrà wọn láti mọ́kànlá pẹ̀lú ànábì wàláyà asáré jẹ sàárì ní kọ́mọ̀ bá fọmọ wa lọ. tún kọ̀pléè wọ́n parí wọ́n bẹ̀rẹ̀ láago mẹ́jọ wọ́n parí láago mẹ́sàn-án ó tún ní àwọn náà ẹ̀kú máa ń pẹ́ jù wákàtí kan. àwọn tó ń ṣe ládùúgbò àbíkọ́lọ́ ọ̀dà tẹ́ ẹ̀rẹ́ pọ̀ mọ́tàwọn ẹni àwọn wọ́n sì ti di sàṣùkò sáré àwọn sàbílà sáré jẹ́ oní títà nínú bá àpọ̀lọ́ wa lọ́wọ́ ọba àwọn sáré tó ṣiṣẹ́ àwọn tó mọ kùránì ẹ̀ka nínú wọn wọ́n ní àwọn sálà kó bá ti pé àsìkò rọ̀mọ́dọ́n bá bọ̀ gbúrú àsìkò sí wọ́n ti mọ ka kùránì tí wọ́n mọ ka tí wọ́n mọ ka nítorí pé wọ́n fẹ́ kà lórí irun àbí nítorí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ súnra wọn àti kùránì káwọn ti nǹkan jọmọ́ làwọn lára tó dà tó bá fi máa fi lọ́rọ̀ náà yóò fi lè fi wọ́n tó tó àlàkà tó kà. ìyẹn làwọn ọmọ ṣàfi ìyẹn làwọn ọmọ bùkọ́rí láàrin pé a sínú sẹ́kílẹ̀ tó lọ sí oúnjẹ fi àbọ̀ àtàṣọba àbùtàràfi owó kè fúra ní ẹ̀yọkàn láàrin pé a tẹ̀sà àrìsán kó tó di pé a sínú owó kè fúra ní ẹ̀yọkàn ìlú àlùjẹ́ náà tó sì bẹ́ẹ̀ wọ̀ làwọn náà bẹ́ẹ̀ wọ̀. bọ́ bá ti a fi gbogbo iṣẹ́ tó bá ti pọ̀ ní ọ̀rọ̀ náà yẹn wá mọ tó bá ń ṣe òun tí ọ̀hún náà bá lọ tán ẹlòmíì ìjọ àkọ́kọ́ tá a bá ń sọ tó pé tọ́ àfúlẹ̀ àwẹ̀ ìjọ yẹn àárọ̀ ọjọ́ náà yóò lò tí kò tó lọ tó tó kí wọ́n dún. iṣẹ́ ọgbọ̀njọ́ ó sì bẹ̀rẹ̀ sí máa yèrè bẹ́ẹ̀ láì sí ìfàlàkó sí rárá. ó fi hàn pé ó gbé nǹkan ó bomi rin nìyẹn bìkọ́ tó bá fẹ́ bomi rin nǹkan tó o ó mọ sálápá tètè kó ní sẹ́yìn òsè ní bàjẹ́. gbogbo ẹ tó bá di nǹkan tí ò bá wá bí ó ṣe fi omi kó irúgbìn yẹn yóò padà kábàámọ̀ níjọ́ táwọn èèyàn bá ń kó ẹ̀sán bẹ́ẹ̀ náà lọ́rọ̀ gbogbo ẹjọ́ pé táwọn ẹbá ti dé táwọn ẹbá ti parí báyìí ó bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ rí dé iṣẹ́ ìranù tí ó gbàṣẹ gbogbo ọgbọ̀nsán tí ó gbàgbé ó bẹ̀rẹ̀ rẹ̀ tó bá dàbí kìí àmọ́ àwọn yóò mọ kórè iṣẹ́ wọn gbogbo wà sí i. lọ́rọ̀ bàbá subhanahu wa ta'ala ẹ̀rú tí ó dáadáa ṣe nínú Ramadan tí ó tún wá lè lọ bómi rin nǹkan ọkọ̀ kìnìún àti ẹ̀kọ́ àfààní ìwọ fún wa pè wọ́n tiẹ̀ gbogbo rọ́jàbù rẹ ẹ̀ṣẹ̀ tó dánú rọ́jàbù kò tó ọ. òtún múra òun tó náà ẹ̀ṣẹ̀ náà tó ní ọ̀rọ̀ lọ́rọ̀ ìjẹkújẹ ìfẹ́kúṣe nínú oṣù ṣàbà òní àfààní Ramadan dé tán mọ́tò ṣe mọ́ṣe lóṣù tó fi gbẹ̀ṣẹ̀ oṣù yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ làwọn àgbàlagbà kò ní ẹ̀ṣẹ̀ tó tó wá akumuléètì nínú oṣù ọ̀mọ̀dán èyàn rí sí Allah subhanahu wa ta'ala à ń palẹ̀ mọ́ fún ọ̀mọ̀dán lóòótọ́ ṣùgbọ́n kí làá fi ń palẹ̀ mọ́ kí làá fi ń palẹ̀ mọ́ ojú òtíọ́ ó wá ó wá ó tọ́jú ara rẹ kí ọ̀mọ̀dán tó dé ọ̀mọ̀dán wọn wá ń dé àwa rí pé ó bẹ olóbi olóbi tó ń fa àmọ́ ẹ̀rọ sílẹ̀ gbàwẹ̀ ọgbàwẹ̀ kó ìgbàgbọ́ lọ́sà. ìjọba agbáwẹ̀ náà obi olóbi náà lọ́mọ kó bára ẹni tí kò mọ ẹgbẹ́ ní í ṣe. ọlọ́run mọ́jà aláwọ̀ ni wàá rú ọlọ́run jọ alámọ̀dé bàtí ìgbà wo ló yẹ kó ká obi olóbi náà tọ́jú ara rẹ̀ gbogbo tí wọ́n bá máa lò sí ọ̀sán tó gbọ́dọ̀ lọ́wọ́ gbogbo pé tẹ́ ẹ̀ bá lè gbà rẹ̀ tẹ́ ẹ̀ bá lè gbà rẹ̀ má ronú tí ò dá sí ààrẹ ẹ̀ wọ́n lọ́sà wọ́n lọ́sà tọ́jú ara rẹ̀ ọlọ́ni wa àǹtà súnmù kọ́yọ̀rọ̀ ìlàkùn kẹ́ ẹ̀ gbà rẹ̀ lọ́lọ́rẹ́ fún yín ìkẹ́kẹ́ ò dàbí kẹ́ ẹ̀ gbà rẹ̀. ìgbẹ́ tó bá tọ́jú ara rẹ̀ náà tó bá dikí kò sí gbà náà wọ́n mọ̀ nǹkan nàbí kọ́mọ̀rí bọ̀ àwọn àná sáfárì wà ìjà sọ̀rọ̀ àyè àyè gbogbo ẹni tí ò bá lè gbà náà tó kó ṣe gbìyànjú tó náà pé à ah, òun fẹ́ ní sọ́kù gbà òun àti kókó sùkán ló ti lóògùn ló ti lọ́jọ́ ara wọn tó ti bá ní kéèyàn má jẹ òun ẹ̀hún ti pátì. àmọ́ tó ti bẹ́ẹ̀ àwẹ̀ náà ò sí gbà ọlọ́ba ní gbẹdẹ́gbẹ́ bá kó bí kan ní sọ wọ́n láyé orí tó fi ìjẹ̀kùn tó fẹ́ fún mi ẹnì ara bẹ́ẹ̀ fún ọmọdọ́ọ̀tún òun ni pé ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn tó mọ̀ gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìdájọ́ àwọn ẹ̀. bá a bá la fẹ́ sọ lórí nígbà díẹ̀ díẹ̀ náà sọ àmì sọ tán ọlọ́run bá ti mọ̀ pé kò síbẹ̀ ẹ ti lè jókòó lọ́dọ̀ àwọn onímọ̀ náà tó náà ẹ ní wọn ní lè sọ tán àfikẹ́ yìí náà ó fi béèrè kan olúwa fi lè fàṣà àlò àmọ̀ bíkírí nǹkan tó mi láǹfààní gbogbo èèyàn tó bá dákẹ́ lára rẹ̀ náà ó bá dákẹ́ gbogbo wọ tí ìyàwó rẹ lóyún gbogbo ẹbí àwọn ẹlẹ́kọ̀ọ́ náà náà tó gbogbo tó ní àárẹ̀ tó náà sí lára ẹgbẹ̀rẹ̀ gbogbo bàdàmọ́ ẹ̀yà àwọn ẹ̀yìn òṣùmọ̀ ẹ̀yà oríṣi àwọn ọlọ́sọ ọ̀tara lọ mọ̀jà sí ọmọdọ́ni ilé ìtìbọ̀ wájú ẹ̀ mọ̀jà sí sókù jẹ́ ká sí láti gbèrè gbogbo iṣẹ́ olóore bẹ́ẹ̀ ọlọ́rọ̀ fún wa tí ó jẹ́ àtẹ́wọ́gbà fún wa ẹ̀yà oríṣi àwọn ọlọ́sọ àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́wọ́ bá pa náà fẹ́ ọlọ́wọ́ bá ní ayọ̀ àlẹ́bí rà wọ́n kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọdún kejì dáná bíi bímọ ìbílẹ̀ òní wọ́n bẹ̀rẹ̀ sí gbà wọ́n ọdún kejì dáná bíi bímọ ìbílẹ̀ èèyàn bá lóun parọ́ tẹ́lẹ̀ ẹ̀ bá tó fún wa nílé nígbà tí nínú rọmọdán àbẹ́bí wa wà mọ́ká àbẹ́bí òsì mọ́ká ló rọmọdán àbẹ́bí ògbà rọmọdán ló mọ́ká lọ́dínà làbẹ́bí ti gbà rọmọdán. nígbà tó wà tó pẹ́ gbà wẹ̀ nínú rọmọdán tó lọ ń ṣe àwọn sàbí ìwọ tó ń sàbí àbí kó túbà kó tó lọ pàdé àwọn sàbí. mo sọ pé ẹ má báyọ̀ ṣeré pé ẹ àwa kò wá síríọ̀sì àwa kò ní àwa kò ní kọ ní claim àwa kò ní sàbí kò sí bó ṣe lè serious tó tóbi tó ti sàbí àbẹ̀bí. ọdún kejì tí wọ́n wọ Mẹ̀dínà ọlọ́run ni ó yá àwẹ̀ rọ̀mọ̀dán tó ti gbà báyìí. àwẹ̀ rọ̀mọ̀dán àkọ́kọ́ yẹn tí wọ́n kọ́kọ́ gbà inú ẹ̀ ni wọ́n jagun bá dì. ogun náà ogun bá dì inú ẹ̀ náà. ọjọ́ Jímọ̀ tó wá bọ́ sí báyìí lọ́pẹ́ ìlú ọjọ́ Jímọ̀ tó bọ́ sí àwọn tàbí try àwọn ẹni tó wà sọ pé òun wá serious òun wá bò náà tàbí òun wá down ó kí òun tàbí down ẹ̀yẹ́ ń ṣe aláṣọ àrùn sára inú ojú ogun làbẹ́bí ti gba ọ̀gọ̀dọ́nù àkọ́kọ́ ara wọn tàbí ọ̀rọ̀ wọn tàbí lórí nígbà tá àtọ́nà wa ní ọlọ́run sílẹ̀ náà wọ́n wà tá lẹ́bí ti sọ̀rọ̀ pé mọ̀ ń sọ́mọ̀ rọ̀mọ̀dọ́nù ìbẹ́ẹ̀lẹ̀ واحتسابا مثل الله ما تقدم من ذنبه gbogbo ẹni ó bá gba rọmọdọ́n pẹ̀lú ìmánì àti àtẹ̀mọ́ra tí wọ́n ebi yìí pọ̀ ṣùgbọ́n tọ́ ìtọ́lọ ní ká fi ṣe òun lásìkò yìí àlẹ́bí ni gbogbo tó bá dálẹ́ kẹta jọ náà bá fẹ́ dà á ní láwùjọ kò wọlé ẹ̀yẹ́ ń ṣe àwọn àgbàlá kẹta ìṣẹ̀ ẹ̀dá ẹ̀kọ́ ní rọmọdọ́n kí lẹ́ ń palẹ́ sí ilé fún rọmọdọ́n gbogbo ọlọ́ọ̀bá lọ́sàn-án ọ̀tara ilé ọ̀rọ̀ tọ́lọ́ọ̀bá òbí jẹ́ kí nǹkan ó inú ẹrú tí ó wà lò dáadáa ìrìn àti ọlọ́run tó wà bẹ́ẹ̀ nínú ẹrú tọ́nà ó yọ ọkùnrin náà tí ó bọ́ ọkùnrin náà kú lọ́rùn rẹ̀ nínú sọ̀rọ̀ tó tó bẹ̀ sílẹ̀ àti yọ wà bẹ́ẹ̀ àbí aláṣọ àrùn òun àtàlà fẹ́ tó bá wá ní bẹ́ẹ̀ tán kó wá gba ìjọsìn wọn tó gbà lọ wa kó má ṣe ọ̀rọ̀ náà léyìí tó kù kó má ṣe lè ta ọ̀sẹ̀ fẹ́. والسلام عليكم ورحمة الله وبركاته